Kurani ọ̀wá sọ iye sálámọ̀ tá a sà amádìsí ògìṣẹ́ ọlọ́run èyí tí Abu Musa gbọ́ lẹ́nu ògìṣẹ́ ọlọ́run ọwá sọ fún pé mẹ́ta ni sálámọ̀ nílé onílé tí wọ́n bá wá yọ̀ǹda fún ọ lórí alákọ̀ọ́kọ́ ni lórí ìkejì ni lórí ìkẹta ni wọlé tí wọ́n bá yọ̀ǹda fún ọ má máa ṣàṣò nítorí pé ẹni tí ń bẹ nulé obc ọlọ́run ló mọ ti ń ṣe ó lè gá sí pé ó ń ṣiṣẹ́ kan tí kò ṣeé dìde kúrò lórí ẹ̀ nínú àwọn iṣẹ́ tó tọ́ súnà ó lè wà pẹ̀lú ìyàwó rẹ̀ kó máa gbádùn ohun ìgbésí ayé ẹ̀ lọ́wọ́ ìwọ sì dé ọ̀nsálámà ọwọ́ àwọn wò pé àà ah, ah, láago mẹ́wàá àárọ̀ kí làáfà lè máa ṣe nínú ilé ah, nínú ilé tiẹ̀ àbílẹ̀ tiẹ̀ mọ́ fi sálámà mọ́ fi já eré ìfẹ́ òun àti ìyàwó rẹ̀ mọ́ fi já tọ́ bá ti sá àkọ́kọ́ tọ́ sá ẹ̀kejì tọ́ sá ẹ̀kẹta tí ó bá ti dáhùn máa lọ ni ntí suna wí fún ọnu o tó o bá ti fẹ́ kábùkù. umaru ni mo gbọ́ ẹ wá máa gbọ́n tí umaru fẹ́ ṣe o. látàtí ya alahada bíbá yìí náà ti nù ohun tó o sọ yìí pọ́ o gbọ́ lẹ́nu ni sàábé ìwọ nìkan kọ́ lòun gbá àdìsí lọ́dọ̀ ògìsí ọlọ́run èmi náà máa gbọ́ àmì mi ò sọwárí tó wá sọ yìí abu musa àti umaru sàbílà méjèèjì wọn ò jura wọn lọ tòun ti bẹ́ẹ̀ náà ọ̀wọ́ pé umaru ò gbọ́ umaru ti máa lọ ní ọjọ́ kẹta ọjọ́ kẹta síra wọn abu musa ojoojúmọ́ lòun ń bẹ pẹ̀lú ànábì ní tiẹ̀ sotiye now ìtọ́ wa sọ yìí làtà ni alahada bíbá yìí náà ọ lọ mú ẹ̀rí wá ta ló tún gbọ́ bí rẹ̀ ta ló tún gbọ́ ọ̀rọ̀ yìí bí rẹ̀ lọ mú wá wá ìlà tọ́ ọ bá lọ mú ẹlòmíì wá tó tún gbọ́ ń sọ yìí fàálítù wà fàálítù ìhàn lè mà. gbogbo nǹkan ní ṣe fún ọ fàálítù fàálítù ìhàn lè mọ̀ o. Ah abu musa lásìkò yìí ànábì ti kú láyé tó ti yé ànábì ti kú láyé fadahaba abu musa làbú musa bá lọ kọ́ọ̀lá umar umar wa sọ̀rọ̀ fún àwọn tí ń bẹ ní ìtòsí rẹ̀ tí wọ́n jọ ń gbọ́rọ̀ yẹn ó ní ẹ máa wò ó báyìí náà tí abu musa bá tún rí ẹ̀rí látọ̀dọ̀ ẹlòmíì pànàbí sọ bẹ́ẹ̀ tẹ̀jìdúhù ẹ̀ńdàlẹ̀ mímbàd àṣìyàtàn tọ́ba dìrọ̀lẹ́ ẹ̀ẹ́rì tí ó wà sínú mọ́sálásí níbi mímbàrì mímbàrì ó jìṣẹ́ ọlọ́run láti wá pàdé mi masalasi láti sọ fún mi. wàá ń làmú gidi bá náà na. tí ọ̀bá rí falam rí o tí mo ọsọ yẹn lẹ̀ fún àwọn tí wọ́n jọ gbọ́rọ̀ ọ̀hún falama anja abilashi nígbà tí ìrọ̀lẹ́ dé wájàdù nàbà rí abu musa kọ́ọ̀la umaru ni yaaba musa abu musa máa tẹ kúùlù akọ́díwà járta kí ló sọ so ti rí tí mo rí omu wá ni kọ́ọ̀la naam ó ní bẹ́ẹ̀ ni mo ti rí Ubayya bunu Ka'b sàbẹ̀ mi rèé o Ubayy ibn Ka'b ọ̀ya kọ́ọ̀là adìlùn Umaru ní ah, ẹni tó mú wáyé náà adìlù lòun náà onídéédé lòun náà onídéédé ni kìí sọ ń wòrowòro kọ́ọ̀là ya Aba Tufail Umaru ní. abu tufail ìyẹn ubayu bunu kaab máa yẹ kú lọ hàdà kí ni tí eléyìí ń sọ kí ni nǹkan tí abu musa ń sọ ṣé n ti ń sọ ṣé ìwọ náà gbọ́ lọ́dọ̀ òjìṣẹ́ ọlọ́run àbò gbọ́ kọ́ọ̀la abu eh, ubayu bunu kaab ti ṣe abu tufail ó sọ pé sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yakulu dhalika èmi náà gbọ́ tí ànábì sọ yẹn èmi náà gbọ́ tí ànábì sọ yẹn wípé tá a bá ti délé onílé ẹ̀ẹ̀mẹ́ta ni ká ṣe kí ni o kásálámà. yabdole khatob iwọ ọmọ khatob ìyẹn umar nígbà tí abutufa ètò yẹn tán wọ́n tún wá fi mí le fala takunanna adhaban ala asihabi rasulillahi sallallahu alayhi wa sallam mama jẹni tí ó máa fìyà jẹ àwọn sàábì nígbà tí èèyàn sọ̀rọ̀ fún ọ pé ànábì sọ báyìí tó o tún ní kó lọ mú ẹ̀rí wá pé ta ló tún gbọ́ lọ́dọ̀ òjì sí ọlọ́run ó tún wá lọ́ọ́ jẹ́ ń yà tí ọ̀bà rẹ ni mú wá mọ́mọ́ jẹ́ pàṣán fún àwọn sàábẹ́ o umaru ni subhanallah mímọ́ ni fún ọlọ́run innama sami'tu shay'an mo gbọ́ nǹkan kankan fa ahababtu an atafabat mo sì fẹ́ fi ìdí òkodoro rinlẹ̀ mo fẹ́ rí àrídájú rẹ̀ pèsè lóòótọ́ lànàbì sọ kò yẹ kó gẹ̀ òun nìkan ló máa gbọ́ ọ ṣé kí wàá ní pọ́blẹ́mù ń bì yẹn ó sì ti dé nísìn sọ tó wá rí kí n máa lù ni. ẹ wo àwọn sọ̀hábà ẹnìkan sọ àdìsí fún un ó lóun tún fẹ́ kẹlòmíì ò wá sọ fún òun wọ́n sì mú ẹlòmíì wá ó sì gbà wọlé sángílítì síwọ́n náà ó bẹ́ẹ̀ olóòrí àdìsí kan. asịmụ adịsị nwa so ọ gba abụọ kọ to ọ gba gba odialisunna to ọ gba kọ odialolibidi a to ọ gba gba ọkọọrọ anabi wọle to ọgba kọ ọkọọrọ anịbi niyen wahada ha datu so ha abara diya allohu alihum fili hadith eyi ni ise si awọn so ha abara o lórí ọ̀rọ̀ hadisi láàrin ara wọn watabi'una lahum bil ihsan àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú rere rahimahumullahu jami'a kí Allah kẹ́ gbogbo wọn ní àpapọ̀ hatta qalu ìṣesí yìí ó wá bí píríncípù kan nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run kí ni píríncípù náà al-isnadu minad-din al-isnadu minad-dini làkọ́ọ̀lá mọ̀nṣáà mọ̀nṣáà. alìsínádù mínádìn nípasẹ̀ pé ká gbọ́rọ̀ òjì sí ọlọ́run ká fẹ́ tọpinpin rẹ̀ ká lè mọ̀ bóyá ní òdodo ànẹ́bì sọ tàbí kò sọ wọ́n ní alìsínádù mínádìn orúkọ àwọn tó gba ọ̀rọ̀ òjì sí ọlọ́run wá ààrẹ ẹ̀sìn wa ni orúkọ lágbájá láti ọ̀dọ̀ lámarín láti ọ̀dọ̀ tàmẹ̀dò tí ó gbọ́ lẹ́nu ògìsí ọlọ́run orúkọ wọn bá ṣe tòó lẹ̀ àlìsínádùnú minadin lára ẹ̀sìn tó fẹ́ ṣe lọ́wọ́ wàláwùlálì ìsínádù tí kì bá ṣe nítorí transmissions of hadith or transmitters of hadith ẹgbàwá hadith tàbí àwọn ẹlẹ́gbàwá rẹ̀ tí kì í bá ṣe nítorí rẹ̀ ni tó ga sí pé a gbọ́dọ̀ mọ who and who and who ló gbọ́rọ̀ yìí wá lọ́dọ̀ olùkọ́ wa agbani òjíṣẹ́ ọlọ́run Muhammad làkọ́ọ̀lá mọ̀nṣáà mọ̀nṣáà anybody can say anything tó náà mọ̀ pẹ̀lú àdìsí anybody can say anything ẹnikẹ́ni ló lè wí tó bá wù tí ó pè ní hadith àmọ́ ọlọ́run ti kó wa yọ <laughs> ọlọ́run kó wa yọ gan-an ni o àwọn àfáà ti parí iṣẹ́ má bàṣẹ́gẹ́ ló kù káyẹ àtàlẹ́kẹ́ àmì má bàa bàjẹ́ al-isnadu mina din ìṣàfitì ọ̀rọ̀ lágbájá gbà wá lọ́dọ̀ lámarin lámarin gbà wá lọ́dọ̀ tàmẹ̀dò tàmọ̀dé sọ pé òun gbọ́ tànẹ́bì sọ pé kódà ẹlòmíà tó mọ̀ sọ pé etí mi méjèèjì báyìí mo gbọ́ ojú mi méjèèjì báyìí ni mo fi rí i tànẹ́bì fi sọ báyìí tó fi ṣe báyìí gbogbo àwọn ẹnì kọ̀ọ̀kan tí wọ́n wá dákọ̀ yìí pátá a gbọ́dọ̀ mọ̀ wọ́n mímọ̀ tá a fẹ́ mọ̀ wọ́n a fẹ́ mọ̀ síra wọn ni a fẹ́ mọ ìtàn wọn ni irú ta ni wọ́n kí ni ìgbàgbọ́ wọn kí ni ìṣe wọn tababa rí i pé ìgbàgbọ́ wọn ìgbàgbọ́ ìsìláàmù ni ìṣe wọn ìṣe ìsìláàmù ni a wà fàbọ̀ sí kí ni wọ́n wá lánàá ibi sọ gan-an o ìgbà yẹn wá mọ̀ pé ọ̀rọ̀ náà a gbà á wọlé níwọ̀n àgbà tó bá ti já pé àwọn tí wọ́n láwọn gbà á wá onídéédéé ni wọ́n wọn kì í ṣe onímọ̀nàmọ̀nà tí kì í bá ṣe yẹn ni tó ti wà nú òfin ẹ̀sìn wa anybody ló lè sọ anything bí àpẹẹrẹ ṣé wàá mọ́dà tìjà ní tó dá tìjà níyà sílẹ̀. Si ó ní ànábì sọ fún òun pé láti àsìkò yìí lọ ẹnikẹ́ni kò lè wọ àlìjẹ́nà àfi kó gba ọwọ́ tàríkà ní ọwọ́ rẹ̀ ìbéèrè ni pé kò bá nàbí láyé àwọn tó bá ànábì láyé tí wọ́n bá gbọ́rọ̀ wá wọn ní lágbájá gbà wá lọ́dọ̀ ànábì tàmẹ́dó gbà wá látọ̀dọ̀ tiẹ̀ lámọ́ ní gbà wá látọ̀dọ̀ tiẹ̀ kí ẹni tí ó kọ àdìsí yẹn lẹ̀ bí bukhari ni bí muslim ni bí tirimidhi ni bí nasai ni bí ibnu maja ni bí abu daudu ni kí wọ́n tó wá kọ ọ sílẹ̀ ṣé ó ti já ní ta ló gbẹgbẹ wa ti yín wa ẹ bá nàbí làyé ta ló wá gbẹgbẹ wa ń wa an an an an an anman anman anman látọ̀dọ̀ ta ni ta fi mọ̀ pé tí èèbá ṣe ìsinádùn ni irú ṣé ó ti já ní ìbápọ̀ ìbápọ̀ wọn ká lùkọ́ kọjá yóò lé rẹ̀ yóò sì mọ́ sọ pé ànábì sọ báyìí. ẹ̀kejì ààbò ló jẹ́ fún ẹ̀sìn wa ìsínádù ààbò ló jẹ́ fún ẹ̀sìn wa ìyẹn ni ò sí fún Christianity tó fi gá sí pé ntí Jọ́ọ̀nù sọ kò sí ìsínádù fún un ntí Pọ́ọ̀lù sọ kò sí ìsìnàdù fún ntí Máàkì sọ kò sí ìsìnàdù fún ntí Lúùkù sọ kò sí ìsìnàdù fún ni gbogbo wọn fi ń takora wọn tí ó bá ti sí ìsìnàdù wọn kálukú ọmọ sọ tó bá wù ní ọwọ asáàyè kó sọ tó bá wù ọ pànẹbí sọ bẹ́ẹ̀ no àṣírí ẹ ti tú wọn lọ gbé tírà kan bọ́ọ̀ta tẹ́ ń pè ní kútùbù rìjàlì Kutubu rìjàl tíra kútùbù rìjàl ibẹ̀ ni wọ́n kọ gbogbo àwọn tí máa gba àdìsí wá sí pátá bẹ̀ ní ọkọ sí tó bá fẹ́ mọ̀ nípa sàábẹ̀ kan tábìí kan tó gba àdìsí wá lọ wọnú kútùbù rìjàlì ó bá àwọn àfa tí wọ́n ti sọ ìtàn ìgbésí ayé onítọ̀hún irú ẹni tó jẹ́ ìgbà tí wọ́n bí irú mọ̀ tó ní ibo ní ń gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti kọ síbẹ̀ iṣẹ́ ńlá yìí ni wọ́n wá sọ pé ò ní ìdí ẹ̀fẹ́sìn rẹ bó ló ṣe wá fẹ́ rí islam gan ṣe. wàmínì ìnáyàtìhìm lílẹ̀ ahadith anabawiya nínú àkọlé kan àwọn sọ̀hábà sí àdíìsì ògìsí ọlọ́run ìṣàùdìràṣà ti sanad ó ní wọ́n fi gbé ẹ̀kọ́ nípa sanadu dìde a gbọ́dọ̀ wádìí a gbọ́dọ̀ tọpinpin àwọn tí ń sọ pé àwọn gba ọ̀rọ̀ wá lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run wálé mọ́tìnì ihun tí wọ́n gbà wá gangan lọ́rọ̀ a tún gbọ́dọ̀ tún stọ́dí òun náà a tún stọ́dí ẹ̀ nítorí pé lárúbáwá lànàbí máa ń sọ àṣírí ẹnìkan ó tù tọ́ba sọ lárúbáwá kan tó lu náà wù tàbí olùsọ́rífù tó sì ń sọ pé ànábì ló sọ àṣírí rí òtù ànábì afsọ́hù òun ló dá láhán jùlọ òun ló túmọ̀ vocabulary lárúbáwá jùlọ ìgbà mi ń bẹ tánàbí ó bá wọn sọ abàlẹ́rẹ̀ kẹ́límà kan pé kí ló túmọ̀ sí tí wọn ò ní mọ̀ tó ga sí pé òun ni ó ṣẹ̀ṣẹ̀ tu fún wọn so tọ́ba bá dá díìsì kan tí wọ́n sọ àwọn onímọ̀ àdíìsì lẹ́yìn tán bá ti stọ́dì ìsìnàdù tán àwọn tó gbà wá wọ́n tún wá wo construction yẹn wò so meet up pẹ̀lú standard lárúbáwá ògìṣẹ́ ọlọ́run so meet up pẹ̀lú ẹ̀ wọ́n á yiri ẹ̀ wò wọ́n ti wá ṣiṣẹ́ ẹ̀ wọ́n ti ṣiṣẹ́ ẹ̀ nítorí àwọn òṣìṣẹ́ yẹn ni pé líkàì yùmọ̀ yìí zú bẹ́yìn nàmà fábàtà tìmínìhà wàmẹ́ làmùtẹ́fìbòtù nítorí kí wọ́n lè ṣe ìyàtọ̀ láàrin ọ̀rọ̀ tí wọ́n ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run tó rinlẹ̀ àti eléyìí tí wọ́n ṣe àfitì rẹ̀ sọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run tí kò rinlẹ̀ wà máa sọ àtìmínìhà èyí tó fẹsẹ̀ rinlẹ̀ tó lálàáfíà wà máa dọ́hùn fat àtẹlẹ́ tó lẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe wọ́n fẹ́ fi yanjú ọ̀rọ̀ ni. fún mọ́ tẹ̀sínìfà lẹ́yìn ìgbà tí wọ́n ṣe àwọn iṣẹ́ yìí tán wọ́n wá sọ dínú tírà fàjáhu bìkútù bìsíhà fàjáhu bìkútù bìsíhà ni wọ́n á dé pẹ̀lú àwọn tírà tírà àdìsí wọ́n sọ pé eléyìí o sọ̀yìí Bukhari ni o èyí o sọ̀yìí Muslim ni o eléyìí o sọ̀yìí Ibn Hibban ni o wàsá wà wà sunan kutubu sunan wọ́n tún dé pẹ̀lú àwọn tírà tá a tún pè ní kìtàbù sunan gẹ́gẹ́ bí sunanu abu daudu gẹ́gẹ́ bí sunanu ibnu maja gẹ́gẹ́ bí sunanu tirimizi gẹ́gẹ́ bí sunanu nasayi walimasanid wọ́n tún dé pẹ̀lú tírà ta tún pè ní musnadu musnadu ahmad walimusonafat wọ́n tún dé pẹ̀lú àwọn tírà ta tún pè ní musonafat gẹ́gẹ́ bí musonafat abdulrasaq gbogbo rẹ̀ ń bẹ nílẹ̀ fún wa fún àǹfààní tiwa àwọn oníṣẹ́ kankan ṣe mọ́ lórí pé sádìsì kan lálàáfíà àbí ò lálàáfíà tó bá fẹ́ mọ̀ nípa pádìsì lálàáfíà àbí ò lálàáfíà lọ sínú kútùbù rìjàl lọ sínú ìmọ̀ hadith ọba ń bẹ wọ́n ti ṣàlàyé ẹ̀ síbẹ̀ wálé mustadirakat àtàwọn muslediraku bíi muslediraku hakim àtẹlòmíì inú ibi tí wọ́n kó gbogbo àwọn àdìsí yẹn jọ sí nìyẹn nítorí ní a máa lò iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn kò sí bá a ṣe fẹ́ ṣe Islam tá a ní lo àwọn àdìsí wọ̀nyí pẹ̀lú tí mo sọ lẹ́yìn wípé àdìsí ti wà lákọọ́lẹ̀ tá a sì mọ̀ pé Quran náà ṣe kí ni ó wà lákọọ́lẹ̀ èyí ọ̀wá tì wá lọ síbi ká mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin àkọsílẹ̀ Quran àti àkọsílẹ̀ hadith lọ́wọ́ bí alifariku bayna tẹ̀díwìn lè Quran wal hadith alifariku bayna tẹ̀díwìn lè Quran wal hadith ìyàtọ̀ láàrin àkáǹtì Quran àti àkáǹtì hadith ìyàtọ̀ láàrin àkọsílẹ̀ Quran tá a mọ̀ sí mushaf àti àkọsílẹ̀ hadisi tá a mọ̀ sí Bukhari Muslim Tirmidhi Nasai Ibn Majah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ wo ní bẹ láàrin àkọsílẹ̀ méjèèjì torí pé àwọn ọ̀tẹ́ ẹ̀sìn wa wọ́n tún yọnu sí i. ní ti Quran litẹdiwini alukur'an fún ti àkọsílẹ̀ alukur'an kàtìbùnà a ní àwọn òǹkọ̀wé òǹkọ̀ alukur'an wàmúwàkàlùnà bìhì mìnàcíndì rọ̀ṣúlì sọlọ́láhu aleyhi wa sàlám àwọn tí wọ́n mọ̀ ọ́ mọ̀ yàn pẹ́yìn ni kẹ́ ẹ máa kọ kùránì ó wà tó ga sí pé ànẹ́bì fúnra ara ẹ̀ ló yàn wọ́n pé ìwọ ìwọ ìwọ ìwọ tí àyà bá ti sọ̀kalẹ̀ èyí ni kẹ́ ẹ máa kọ́ lẹ̀. wàǹtáha tẹ̀díwínuhu àlàkọ́ìdì hayati rasul sallallahu alayhi wa sallam àkọsílẹ̀ kùránì ó sì parí lójú ayé òjíṣẹ́ Allah àkọsílẹ̀ kùránì ó parí ní ojú ayé ògìṣẹ́ Allah ànábì ò tí ì kú ò láyé tí gbogbo kùránì fi wà ní kíkọ sílẹ̀ nítorí pé ànábì ní permanent secretary nínú àwọn sọ̀hábà ó ní permanent secretary àwọn tó yàn pé ẹ̀yin yìí o gbogbo àyàtọ̀ bá ti sọ̀kalẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ máa kọ lẹ̀ tọ́ba ti ń sọ̀kalẹ̀ ti ń kà fún wọn wọ́n sì máa kọ lẹ̀ thumma tajliduhu ba'da wafatihi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tánàbí wàá kú láyé tán ni wọ́n ṣe wàá kó jọ sínú odidi ìwé kan kíkọ rẹ̀ wọ́n ti kọ ọ́ lẹ̀ àmọ́ ńgbà tó kú láyé tán gbogbo tí wọ́n ti kọ ọ́ lẹ̀ òun ó dàbí ìwé tí mò ń kà yìí ṣe mọ̀ pé ó wà nínú pieces báyìí ni ó wà ní pieces báyìí bí Quran ṣe wà lójú ayé òjíṣẹ́ Ọlọ́run tí wọn ò bind ẹ̀ the binding took place after his death ìwà sọ ìwé ẹyọ kọ̀ọ̀kan yìí káwọn á fi okùn sóni píìnì mú ni wọ́n wá fi páálí bò lẹ́yìn ni lẹ́yìn ìgbà tánàbí kúrò láyé tán ni wọ́n tó ṣe yẹn ní kété tánàbí kúrò láyé tán ibi táwọn sẹ́kítírì rẹ̀ máa kọ àwọn permanent secretary òjíṣẹ́ ọlọ́run àwọn permanent secretary òjíṣẹ́ ọlọ́run ibi tẹ́ máa kọ kùránì sí ọ̀gá gèlè bàbá yìí ni inú yàrá Aisha sì ni wọ́n máa fi sí tẹ́ bá ti kọ́ tán wọ́n kàsá náà ibi padà létí ntí mo kà fún yín náà ni lẹ́kọ́ lẹ́hùn n ó sì fi sínú yàrá Aisha ọ̀rẹ́dẹ́ alẹ́ àníyá.

ìwọ Aisha kùránì sí ń bẹ́nu lé rẹ̀ gbé wa afẹ́ gbé wọn wá tún gbé gidi gan wọn gbé lọ sí ọ̀dọ̀ Abubakar Siddiq àwọn sàábé kọ̀ọ̀kan àáyà kọ̀ọ̀kan tí àwọn bá gbọ́ nígbà táwọn lọ́dọ̀ òjì sí ọlọ́run òun kálukú wá ní bíi tákàndá kan tákàndá méjì tákàndá mẹ́ta tákàndá mẹ́rin tákàndá márùn ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ẹyọ táwọn náà kọ lẹ̀ àwọn tánàbí ò bẹ̀ iṣẹ́ kíkọ rẹ̀ táwọn náà kọ fún ara wọn ó ń bẹ lọdọ kó wa wọn lé ọwọ́ adi pé inú ilé Abubakar nìkan lórí dànù Kúránì wà Abubakar kú ọ̀láyé ó de ayé Umar Kúránì odidi ti wà lórí àwọn sàbẹ̀wò. wọ́n ti wà lórí wọn ń gba àsìkò yẹn o ṣùgbọ́n àkọsílẹ̀ ẹyọ ẹyọ wọ́n ń bẹ lọ́wọ́ àwọn sàbẹ́ kọ̀ọ̀kan odidi rẹ̀ wọ́n ń bẹ nínú ilé ta ni Abubakar Siddiq nígbà tóun náà kú tí ìjọba bọ́ sọ́wọ́ Umar wọ́n gbogbo ẹ̀ gidi gan <laughs> kó lè mọ̀ ṣẹ́ táwọn ṣe wọ́n gan ó tún délé ó tún dé ó di Umaru ó tún wà Umaru títí. tọ́nà tó fi kú ó tún dayé Usmanu wọ́n tún gbé ẹrù ẹrù ni wọ́n tún gbé lọ sílé Usman ń bọ́ dásìkò Usman wọ́n ti ja àwọn ogun kan àwọn tó há Quran sórí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú Usman wàá jókòó ó ní ẹgbọ́ o ìpìlẹ̀ ni pé àhá Quran sórí ni àwa tá a ha sórí láti ń kún kọ̀ọ̀kan yìí ọ̀pọ̀lọpọ̀ wa ti kú kó tó di ayé Uthman àwọn díẹ̀ ló ṣẹ́kù ó dídí alukur'an inú ilé tèmi nìkan ló wà ọlọ́wọ́ ò sì ní rán ànábì mí ìwàsáyé mọ́ láti fún ní tírà míì ṣé bá sì wá máa gbé kùránì káàkiri ilé ẹnìkan rèé ṣé ẹnìkan ló bùkátà sí odidi kùránì àbí gbogbo mùsùlùmí lọ́ba ran olùkéde gbogbo àwọn tó há kùránì pátá ẹ mi mọ́sálásí gbogbo wọn ti fọ́nká ìpèpè dé tí ìgbọ́ wọn wọ́n àṣẹ̀mbù sí Mọ̀dínà kùránì tá à ń gbé káàkiri inú ilé mi ó tó gẹ́ẹ́. sẹ́nìkan ló yẹ kó máa ní odidi àlùkùránì lọ́wọ́ mélòó níbẹ̀ lọ́wọ́ tiẹ̀ tákàndá kan mélòó ń tiẹ̀ méjì mélòó ń tiẹ̀ mẹ́ta kò yẹ kó rí báwọn àwọn tí ń bọ̀ lẹ́yìn wọn ò ní bá odidi àlùkùránì pẹ̀lú bá a ṣe ń gbé gbogbo rẹ̀ ẹ jẹ́ ká báyìí di ká wá make copies ká bind ẹ̀ ká make copies so that instead tí wọ́n fi ní pépà kan lọ́wọ́ nu Quran the old Quran ló ní lọ́wọ́ ah báyẹn bá ní o tó mọ̀ sí ni ó sì dá abẹ́ o dípò ẹyọ kan takanda kan takanda méjì ẹyọ ẹyọ tí ó fi jẹ́ odidi from Fatia to Nas bí gbogbo àwọn sọ̀hábà sì faramọ́ nu bẹ́ẹ̀ sì gbéṣẹ́ fún àwọn olóńtẹ̀nu ayé ti di pé wọ́n ti wá ń lo ìgbé gangan fún títẹ̀ nǹkan jáde hmm, bí wọ́n ṣe tẹ kùránì nu ìjẹ́ kọ́kọ́ tẹ̀ ọ̀nà ga tó báyìí ọ̀nà tó ga nígbà tó wá di pé hátù font oríṣiríṣi so wọ́n wá wọ́n dínkù wọ́n dínkù wọ́n dínkù wọ́n lọ́ fi á di pé kùránì wọ́n lè kọ́ sínú tíà kan tí títóbi rẹ̀ tí ó fẹ́ nípa tó méjì eléyìí tó ṣe é du àpò ní tí wọ́n ń gbé káàkiri níjọ́ kìíní àná tí wọ́n ń gbé káàkiri ilé ó wá di tí wọ́n kó jọ sínú ìwé tí wọ́n náà ṣe kí ni tó lè ju àpò nígbàgbé tó wá dáyé tiwa ní tó wà ní tákàdáhùn àtúnpè yẹn ní hard copy àtúwá transfer ti bẹnu hard copy yẹn àtúwá transfer rẹ̀ sínú soft copy ẹ wo èké ọlọ́run bóò ni ọba ṣe jẹ́ tọ́ba gá sí pé inú ilé ẹnìkan ni kùránì wà dòní olónìí sáà ti dáràn so lè rí tìlà wà lè kùránì ṣe bó ṣe má ṣe. ìyẹn táwọn kan tún yọnu sí nìyẹn o ipe bídíà táwọn sàbẹ tó ṣe nu o kẹlẹ mọ̀ pé làákàyè wọn ó ti dojúdé àwọn sọhábà tí wọ́n ràn wá lọ́wọ́ tá a fi lè ní odidi Quran lọ́wọ́ wọ́n máa tún pè ń bídíà irú iṣẹ́ tí wọ́n ṣe lẹ́yìn ikú ògìṣẹ́ Ọlọ́run ló mú ànábì sọ torí pànábì ọlọ́mọ fi àwọn kọ̀kọ̀kọ́ hàn án táwọn èèmọ̀ ló mú sọnú ọ̀rọ̀ tá a kà níjẹta wípé alaykum bisunnati wa sunnati alikulafa arọṣidin alimahdiyin sunna mi dọ́wọ́ yín àti sunna àwọn àrólé mi nínú àwọn àrólé ògìṣẹ́ ọlọ́ọ̀ni Uthman rọ̀díyàlọ́ anil sunna àwọn náà dọ́wọ́ yín arọṣidin ọlọ́pọlọ ni wọ́n wọn kì í ṣe olórí kúkú bí ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n mọ́ lónìí alimadiyin ẹni tọ́lọ̀ ti fi mọ̀nà ni wọ́n wọ́n ẹ̀ ṣe ẹni tó ṣìnà ìtẹ́ bá ṣe suna mi náà ni àwọn sọ̀hábà ni wọ́n bá ìdí kuran jọ súnà ànábì náà nù kèsè bídíà àìmọ́kí ò rẹ ni ò rẹ ni ọ̀ farabalẹ̀ kéwú ọkọ̀ òun ò ó ti jẹ́ kójú rẹ̀ pọ́n bí ojú amúgbó. wọ́n ṣe wọ́n ṣe adúrò oore ńlá bá ń fún wa àwa ni ọmọ ṣe bídí àsọlá tó lè fàátì mọ́ ọ̀wá ní ibà wọn sàbẹ gan ebi wọn ṣe bídí àlórí kùránì so òun retí káàdé ibi tó lọ jẹ kókó tó lọ sí pírẹ́sì kọ́ lọ bọ́ píríǹtì kùránì bọ́ta òun retí ẹ̀ ojú ó sì máa tì ẹ̀yún bí díà ni ojú kan tì wọ́n ní àná ẹnìkan nù yín ló pè mí sóńtì ń bẹ́ ń jòkó ẹni tó pè mí lánàá tó pè mí láàárọ̀ ìkọ́ni gbogbo ṣe tí ó ń bí díà kan níbi ìgbéyàwó tàbí ibi àkíkọ̀ tí wọ́n lọ ṣe ní ọ̀nà ojú irin wọ́n ti yàn tí dè é. Wa sọ tó ṣẹlẹ̀ sáwọn bídíà. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. ní àná wà ní programu kan ne mi némi ní némi ceremony ni so wọ́n wá pe ìmáàmù reluwé tọ́wọ́ ni ìmáàmù tí wọ́n kírun fún wọn ní reluwé so lánàá yẹ sáìdì olódò ní ọ̀dọ̀dọ̀ wa ń bẹ̀ ní sáìdì òkè mẹ́ẹ̀ àwa sì ni a ti ń bẹ lọ́hùn òjò láti bí oṣù mélòó kan sẹ́yìn tá a ti rí òjò tá a ń bẹ lọ́hùn kọ́lọ́mọ̀ ṣàánú wa òjò ń rọ̀ nígbà òjò ń rọ̀ la òjò tí rọ̀ dọ̀ wa so wọn á sì lémi yẹn àwọn àfa yẹn wá fẹ́ gborúkọ ọmọ jáde sòjú yẹn wá sú ó ti wá rọ̀ lọ́wọ́ ní àkáwọn èèyàn gé sọ̀rọ̀tìrì fátìrì mẹ́ta pé kọ́lọ́ máa darí òjò yẹn lọ sí ibòmí ah àyẹn mẹ́ni ah sọ̀rọ̀tìrì fátìrì wa jẹ́ àwọn tá a ti ń bẹ̀rẹ̀ òjò láti ẹjọ́ gbogbo omi kankan wa kò sómi nú ẹ̀ mọ́ tá a ti ń womi kí àdúgbò tá a romi má bẹ má bá dá wa lálẹ́ dákun àsìkò yẹ pé ọlọ́run wa gbọ́ bó ṣe ni kójú yẹn ti bẹ̀rẹ̀ sí ní rọ̀ nìyẹn òjò yìí máa bẹ̀rẹ̀ sí ní rọ̀ gan-an torí pé kódà tébù tí wọ́n fi wájú àtẹ̀tí wájú ọ̀dọ̀ ẹ̀gàn wọn tó ń da débù nílẹ̀ ìwé kaṣọ mọ́ bàa kójú mọ́ bàa fi pa ni ibi tó jọ táwọn wí dé so mo jẹ́ wọn á pè é sásì ni pé kódà ọ̀rẹ́ pé mo rí èèmọ̀ lánàá tí tó yà mí lẹ́nu <laughs> so ti ìdí tí o fi jẹ́ nìyẹn sàáwá ni kúnlá ń tún lọ́wọ́ kàtó.